kò burúkọ bàjẹ́ a sì ń bẹ́tò lọ Miliki Express náà lètò ẹ ǹjẹ́ ẹ mọ̀ wípé láìpẹ́ yìí ní ìlú Èkó yìí àwọn city people wọ́n ṣe awards night wọn wọ́n gbé àmì ẹ̀yẹ fún àwọn gbajúgbajà olórin ṣùgbọ́n nǹkan tó wá yà wá lẹ́nu ni wípé kì í ṣàwa nìkan kọ́ àti àwọn aráalé ó yà wá lẹ́nu ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn city people bá ń ṣe awards wọn wọ́n máa ń kó wọn pọ̀ ni àwọn olórin àti àwọn olóṣèré ìtàgé gbogbo ẹ̀ ni wọ́n máa ń ṣe papọ̀ ṣùgbọ́n wá rí i pé ní ọdún yìí kò yàtọ̀ ọwọ́ ọ̀tọ̀ ni wọ́n mú jáde hmm. wọ́n kọ́kọ́ gbé tàwọn olórin jáde láìpẹ́ yìí ni wọ́n ṣe àmì ẹ̀yẹ àríyá àmì ẹ̀yẹ fún àwọn olórin wa ẹ ó yà àwa náà lẹ́nu àwọn aráalé náà gbogbo wọn ló ń béèrè pé ah kí ló tiẹ̀ dé gangan tó jẹ́ wípé gbogbo àwọn tó ń wá ṣe tó ń wá sí ibi àmì ẹ̀yẹ ní ọdún yìí àti pé àwọn tó tilẹ̀ tí wọ́n tilẹ̀ pè àwọn olórin nìkan òun ni wọ́n pè hmm ṣùgbọ́n kí n tiẹ̀ tó mọ́ràn lọ síbẹ̀ ajá ń tiẹ̀ sọ pé gbogbo àwọn tó wá sí awards yẹn àwọn gbajúgbajà àwọn olórin wọ́n pọ̀ jantiri wọ́n pọ̀ jaburata Sàláwà Àbẹ̀ní ìyá wa wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olórin tó wá síbẹ̀ àti ọmọ wọn náà Big Chef ọmọ Sàláwà Àbẹ̀ní òun náà wá síbẹ̀ òun náà kọrin níbẹ̀ Súlẹ̀ Àlàó òun náà wá síbẹ̀ Tiwa Savage Raskimono Kofi Daguru comedian àti rugged man ruggedy baba gbogbo wọn ló wá síbẹ̀ ṣùgbọ́n o nǹkan tó wá ṣe pàtàkì níbẹ̀ ni pé àwọn aráalé tilẹ̀ ń béèrè pé wọ́n tiẹ̀ fẹ́ mọ ìdí tó jẹ́ pé ní ọdún yìí wọ́n yà sọ́tọ̀ pé àwọn olórin nìkan ni wọ́n ni wọ́n pè jọ ní àkókò tí a wà yìí ẹ jẹ́ ká lọ pàdé Gbọ́láhàn Adétáyọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ nílé iṣẹ́ Orísun tó jẹ́ aṣojú fún City People ó ti lọ fi ọ̀rọ̀ fi wá àwọn èèyàn lẹ́nu wò ẹ jẹ́ ká lọ sókè kẹlẹ̀ òjẹ̀ gbádùn à ń bọ̀. orúkọ mi ni gbọ́láhàn adétayọ̀ mo jẹ́ ògbóǹtarìgì akọ̀ròyìn ní iléeṣẹ́ city people títí a fi ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní ọdún yìí ni pé tẹ́ bá wo ètò yìí ètò yìí jẹ́ ètò tó yẹ pé ó tóbi gan àwọn èèyàn oríṣiríṣi ni wọ́n máa ń wá láti Ghana àwọn Yorùbá àwọn Yorùbá actors àwọn Yorùbá actresses àwọn tọ́lóyìnbó náà pẹ̀lú àwọn haúsá èrò ti máa ń pọ̀ jù à ń lè control crowd wa àti pé gbogbo àwọ̀ tàfẹ́ fún àwọn èèyàn ńgbà míì ó ń ju hundred lọ ó ju one fifty tá a máa fún àwọn èèyàn so ká tó pe award káwọn èèyàn tó ṣeré gbogbo kíní yẹn wàhálà yẹn kò ń sí àkókò fún wa nínú ìta bá ní ká ṣe lóru pé ká ṣe mọ́jú kò sí àkókò fún wa láti ṣe gbogbo ilé àwọn àrò pé kí la lè ṣe láti fi lè control gbogbo àwọn wàhálà pé kò sí time kò sí time kò sí time fún wa àwọn àrò òkè ẹ̀ ẹ̀ kúkú méjì ká ṣe ìkan tó jẹ́ music eh, city people music awards ká tó ṣe ìkan tó jẹ́ city people movie award ó rẹ́ pé àwọn tó bá ń jẹ́ òun kọrin o orin ìbílẹ̀ ni o orin olóyìnbó ni o àwọn hip hop àwọn onífújì ni àwọn oníwákà ni àwọn tó kọ bóyá orin ìṣẹ̀báyé gbogbo jẹ́gbẹ́ orin tí wọ́n kọ jẹ́gbẹ́ orin tí àwọn èèyàn mọ̀ ọ́n mọ́ ókè ẹ̀ka ṣe tàwọn yẹn kó jẹ́ gbogbo àwọn tó ń kọ orin àwọn là ń ṣe ní ọjọ́ tòní ṣe àwọn tó bá ń ṣe tíátà ìyẹn tún di ọjọ́ tó ń bọ̀ bóyá bíi nǹkan bíi oṣù méjì sígbà tá a wáyé la máa ṣe ìyẹn.